الذي أمر بها المصطفى به المصطفى صلى الله عليه وآله وسلم حيث قال اتق الله حيث ما كنت وأتبع السيئة الحسنة تمحو وخالق الناس بخلق حسن وقد كان من دعائه صلى الله عليه وآله وسلم أنه كان يقول في صلاته واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت وقد وصفه ربه في محكم تنزيله فقال وإنك لعلى خلق عظيم adáwọ̀pẹ́ fún ọlọ́gbọ̀n ọba tó láàrẹ ga ọba oníṣọ́ aláàbò ọba àṣọ tó jẹ́ wípé ìdí ọba àmù osimiri sí gbogbo wa bá ti tó láyé nínú tẹ́nìkà kánú wa tọ́mà tó dá lójú kò sí ẹnìkan tí lójú ọ̀n tá a rí káwulẹ̀ ká jẹ́ káwulẹ̀ bá tó wa lójú ọ̀n tẹ́sí lè wulẹ̀ kọ́ wà lọ́dọ̀ wa náà kọ́ fẹ́ sapá kan jà má a rẹ̀ ti tiẹ̀ burú ju tiwa lọ ọlọ́mọdé kì ti wọ́ bójú tẹ́gbẹ́ lọ. ìkí á ti jẹ́ ọlọ́run bó ṣe ń lá Muhammad sallallahu alayhi wa wa sallam kẹ́ sábà bí ìmọ̀ àti Anaghị iná lọ́wọ́ kọ́ alẹ́kọ̀ọ́ wípé nǹkan mẹ́rin kan bẹ bó bá ti wà lára rẹ nítọ́ ọ̀bá níláyé gbàgbé ẹ̀ ó lè má sí lónìí ń padà ń bọ̀ eléyìí tí wọ́n máa túmọ̀ sí táwọn nǹkan mẹ́rin yìí ọ wà lọ́wọ́ rẹ náà fẹ́ bọ́ ọlọ́run dáadáa tọ́jú òní bá wa lọ́wọ́ wa ọlọ́mọ bìbínú rẹ̀ gbàgbọ́ nítorí lè má tẹ wa lọ́rùn

ẹni tí ẹ̀sìn ọba sí lára rẹ̀ ní máa parọ́ tí ọba di lójútì àwọn tí wọ́n bá anábì sallallahu alaihi wa sallam ń gbé nígbà ayé ẹ̀ bàbá mùsùlùmí tí wọ́n ṣe jẹ́ra lọ sábàṣà táwọn ní lọ dènà dé wọ́n lọ́hùn tó bá ṣe wọn jẹ́ lọ́dọ̀ kọ́dà ẹni nsọrọ ń sọ̀rọ̀ ń jọ́ràn kẹfẹ́ yìí ni ó ní tí kì í bá ṣe wípé àbùkù kí wọ́n ní mọ parọ́ mà kẹfẹ́ nù bá ìbá èsì tiẹ̀ kí n lọ́rùn ṣùgbọ́n mo ìparọ́ ẹni tí ń bá ti ń pa irọ́ ẹ ní báwọ̀ ọmọlúwàbí lára rẹ̀ ẹ lára rẹ̀ pẹ́ẹ́jọ́ jà yóò ojú kòkòrò bú yóò mọ̀ dá láàmú. kọle lè bọ́ bí ọ̀rọ̀ torí yóò ti pé irọ́ náà lọ́wọ́ máa pa wọ́n fi máa ti lọ́jọ́ bá fi rọ́pò jọ ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń dá itọ́ ọjọ́ ni tó wà fi kọ́lé o èèyàn ń dá itọ́ ọjọ́ tó wà fi kan ní yóò kú ẹ̀dá ìwà dáadáa eléyìí tó ṣe pé ọ̀kan nínú ìròyìn àwọn ànábì ọlọ́run ọba ni kò sí kan náà àwọn ànábì ọlọ́run tẹ́ ní fi wà orí ìwà dáadáa tẹ́ ní fi ròyìn kò sí kankan náà gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ní eré tí wọ́n jẹ́ ọlọ́run ìròyìn yìí ń já lára ọlọ́run bàbá aláwọ̀ fi àlùbáríkà síbi ìwà rere débi wípé béèyàn bá ń wá ipò tó ga lọ́dọ̀ ọlọ́run béèyàn tó bá fẹ́ sórí eré àìnípẹ̀kun ìwà ní òmójútó ìyẹn ló fà á sábìrì pé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pàṣẹ rẹ̀ gbogbo ibi tó o wà tó bá bára rẹ páyọ̀ lọ nle ńlé páyọ̀ lọ bọ́ǹbẹ̀ lájò páyọ̀ lọ bọ́ǹbẹ̀ nínú mọ́tò lọ nínú ọkọ̀ ojú omi páyọ̀ lọ bọ́ǹbẹ̀ nínú bàálù ọkọ̀ ojú òfurufú páyọ̀ lọ lọ. Muhammad sallallahu alayhi wa bọ́ ọba rí kó o bùkù o ṣe ọwọ́ kù díẹ̀ ó ní fi dáadáa tẹ̀lé yẹn dáadáa tó ọba fi tẹ̀lé yọ́pàyàn rẹ̀ yọ́pàyàn rẹ̀ ẹlẹ́gẹ̀ta ó ní wàá kọ́lé kì í náà ta ìkólókìn hasan ilé ayé yóò ṣe é dágbé a ní àjọṣepọ̀ àárín àwa àtọba tó dá wa oníkàfípayọ̀ ọlọ́wọ́n bàbá lò. awa gangan tá ń gbé ayé á àánú ara wa pẹ̀lú wípé ká máa jẹ iṣẹ́ ara wa wò fúnra wa ìyẹn ni pé ọba ti ṣe kúkú díẹ̀ káàtó tètè mọ bó ṣe parẹ́ eré ìdókù làjọṣepọ̀ rẹ pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí ọ ìwà ní ìwàlẹ́wà láhàwọ̀lá wà ọ̀rọ̀ yẹn lọ ronú sí dáadáa ọ̀rọ̀ Yorùbá pé ìwà ní ẹwà ẹja ronú sí dáadáa kò sí ẹwà kankan tó wà láàrin èèyàn tí yóò bá ti níwà yorùbá ní obìnrin sọ ìwà lọ ó lóun ò lórí ọkọ ẹwà lásán ò lè gbé ọgbélé ọkọ bó bá ti níwà ó mọ síkà ni ó mọ síkà ìwà pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ débi wípé ó ń ṣe ńlá nípa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àdúrà tá ànábì máa ń ṣe dáadáa kódà tí ẹ̀gbà wá wà wípé máa ń ṣe lórí ìrun tí kúmọ́ bí bẹ́ẹ̀ lọ ó ní pé wahdini li ahsanil akhlaq ọlọ́run ṣàánú mi fi mí mànà lọ síbi àwọn ìwà tó dáa fi mí mànà lọ síbi àwọn ìwà tó dáa la yahdi li ahsaniha illa anta. kò sẹ́ni tó lè fi ní mànà lọ síbi ìwà tó dá àdúgbò ọmọ àṣírí ọlọ wọ́n sì bá a ní sẹ́yí àhà èyí ọlọ́run ọba yàmíyà àwọn àwa bí àwọn àwa kí wà àwọn àwa tí ọjà láyà sèré a ní àhà ìlà àná kò kan tó lè gbé ìwà burúkú fún mi tí ì ṣẹlẹ ọlọ bí ìwà rí ọba pàtàkì anájọ tó tọrọ rẹ lọdọọlọ. sọlọlọ àti àwọn sáà ń bẹ níbi ọ̀pọ̀lọpọ̀ wa láàmà wípé n tó bá pàtàkì sí wa làákó lọ́wájú ọlọ́run ẹlòmíì ọ̀rọ̀ kó wọn ríṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ kan tún ti ṣe lórí ẹ̀ àìsàn kan tí ń ṣe bò ti lọ ti ṣe lórí ẹ̀ wa ń ṣe ìwà ń ìwàlẹ́wà ẹ wò ó ọlọ́wọ́ bá fẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wà innaka la'ala oníjà bá ń sọ̀rọ̀ wà ìwà ẹwà ìwà gidi ọ̀gá nìrí ànábì ìwà ní ọlọ́wọ́ bá ti Muhammad sallallahu ẹ wò ó àwọn yóò jẹ́ pé wọ́n tún wálé ànábì sallallahu alaihi wasallam tó tún wáá béèrè ń pa ìwà ànábì gbà ah, bàbá tí sáà máa ń wà báyìí ìwà rẹ̀ yín bolo ti rí i báwo ni ti ṣe ń bolo ti rí irú àwọn ìwà ìwà tó dáa tó báyìí àwọn tí wọ́n bí tí wọ́n jẹ́ ìyàwó rẹ̀ wọ́n ní ìwà tẹ́ rí ti ń wù inú àlùkùránì ló ti ìwà àlùkùránì ìwà tá àlùkùránì kọ̀ nù. Ah, ìwé wò làwọn mùsùlùmí ń kà lónìí àwọn àwọn lọ̀gá oníwàkuwà lónìí kí n tó máa bọ̀ nìyí nǹkan kan mò ń gbọ́ ọ̀rọ̀ tí máa ń pààyàn lẹ́rìn tí máa ń pààyàn lẹ́kùn ọmọ léje léńje báyìí ọmọ léje léńje ọmọ tó ṣe pé tó wáyé pé tilẹ̀ Yorùbá là ń lò ọjọ́ wa kan ilé ẹjẹ́ bí mo ti kéré mà bí mo ti kéré tó yìí kó ṣe kí ọmọ àkọ́ ọjọ́ ọ̀nà mi kọ́ ẹ̀rì kí ọmọ eke tààràtààrà kí rẹ̀ wá sọ pé ọlọ́run àbò tó bẹ̀ tí ó dá nǹkan ṣe tí ọba sọ fò kò tó yóò kọ̀kọ́ sọ yóò bá ní ọ̀rọ̀

tó bá jẹ́ ọ̀dì kẹ́ẹ̀nì ó lẹ́nì kó kù tí ọ̀dì kẹ́ẹ̀nì ó ti tà wáyé ó lẹ́nì kó kù a ti wà lọ́dì fifty àbí sixteen lónìí báyìí nǹkan kan ṣe ń tọ̀ wọ́n tó dá nǹkan ayà ní tó ń dájọ́ ní yí kù ó sì ní ó kù lọ́dì kẹ́ẹ̀nì ọlọ́lọ́ lọ sọ fóun ló fi hàn bá wọn lọ́dì kẹ́ẹ̀nì ni ó kù àwọn èèyàn ní àyà.

nítorí wọn ń ṣe fídíò pé òun bẹ ẹnu ojú òun àtàwọn ọ̀bọ làwọn ń jó bẹ̀ kan sàánú òun lẹ́yìn tí ọlọ́run bá mi ṣe mítì tí ẹgbẹ́ tí ọlọ́run bó ṣe lọ́ǹdì tẹ́lì ó ti sọ fún láti bẹ̀rẹ̀ rù wọn lọ́wọ́ adé ti ń gbé pẹ̀lú àwọn ọ̀bọ kò sójú tì kò sójú tì àwọn ajá ní ẹbí lẹ́ ń ṣe kọ́ńtẹ́ǹtì ṣé mùsùlùmí máa ń ṣe kọ́ńtẹ́ǹtì pẹ̀lú tó lè bí ọlọ́run bá wọn òbí sáà lọ yẹn o ọwọ́ àwà nù wàhálà báyìí kọ̀ wà lè súnlé mọ́ kò lè gbé mìíràn kan ẹni tí ń bọ́ lọ ń ṣe pàdé wọ́n ń sá fọ́lọ́pàá ṣe bọ́yẹ kó ní gbogbo police station tó wà nàìjíríà òbí náà ni inú ìgbà tí Trump díẹ̀ ń lérí sí wa ń ṣe bọ́yẹ kó ní ọmọ àbọ̀ ní kò nìkan bá akọjú rẹ̀ ìjápọ̀ ìjápọ̀ ọ̀lọ́ ìwádìí sọ̀rọ̀ ẹ láwùjọ wa yìí ta lẹ lè fọwọ́ gbáyà fún pé kìí sún dìbì tẹ́ pé ọkàn yìí balẹ̀ tán yányán wípé àá ẹkún wófò kẹ́ lọ sùn èyàn sáàkù 5 million fẹ́ lómi èyàn wà lọ sùn ìfẹ́ àwọn ọmọ ìyá ni mùsùlùmí tí mùsùlùmí pọ́dà àjọ ọmọ tí wọ́n mọ́sálásí ẹjọ́ títí ẹ̀ báwọn dòwò pọ̀ náà ó 5 million fún wọn yálà àwọn ọmọ rí ọ̀rọ̀ lóṣooṣù ọmọ ìjà tó aláwọ̀ àjùwà ọwọ́ kọ̀ọ̀kan jọ pé mú kí mọ́ra ẹ̀ wà ń Ghana Ghana abu ó ti dábì jẹ ẹran lọ àkẹ́ẹ̀lì ẹran lọ́nu ìjà payọ̀ lọ ìwà sọnù láàrin àwa mùsùlùmí Muhammad sallallahu wọ́n ní iná kí ká kọ́sùlátà yìí ìrìn àjọ ọjà ìwà méjì kan bẹ lára rẹ yóò ṣe gbóhùn àlọ́ ọlọ́run fẹ́ràn wà méjì ah. ó ní àtàkọ́ ńlá bí hìmà àmìláhù jábàlá ní àárẹ̀ hìmà ṣé mi ni mò ń wo ìwà méjèèjì yìí ni àbọ́lọ́run ló dá wọn mọ́ mi oníbàlíláhù jábà lákàárẹ̀ ìhìmá anábà Muhammad sọlọ́mà oní ọlọ́run ló dá méjèèjì mọ́ ọlọ́run ló dá mọ́ mọ́ màámà mú hadith yẹn wá gẹ́gẹ́ bí àpèjúwe irú wàtá bùkátà ibi tí mo lọ bẹ́ẹ̀ ni ẹ o tí agbọ́dọ̀ tí ò bá ní tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ fi kún inú wà tó yẹ kọ́ ọmọ wù tọ́lá ànábì ti sọ fún wa wípé ìwà méjèèjì ọlọ́run bá fẹ́ràn ìwà méjèèjì ọlọ́run fẹ́ràn rẹ̀ tó túmọ̀ sí pé ẹni tó bá fẹ́ ṣe oríire ìfẹ́ ọlọ́run ìwà méjèèjì gbọ́dọ̀ wà nínú tí ó mójútó. tó ní ọlọ́run ọba o ọpẹ́ ní fọlọ́run tó dá ìwà tó nífẹ̀ẹ́ tó dá mọ́ kí wàá làwọn ìwà náà anẹ́bà Muhammad sọlọ́lá ó ní aláwọ̀kọ́ ní alìhílmù alìhílmù ṣe rí alìhílmù yẹn òun àti sọ́búrù wọ́n jọra wọn ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn sọ́búrù ni sùúrù sùúrù ti ṣe hílmù náà nínú èdè lárúbáwá sùúrù ni ṣùgbọ́n yàtọ̀ ṣe nínú èdè lárúbáwá húlmù ń bẹ húlmù ń bẹ hílmù mbẹ bẹ wàlhálímù lọ́lọ́ kò sí lálàáfíà pé ń ya ah, sọ̀bù ìmọ̀ bóyá yé nínú ni alhálímù tí ò sí èméjì ń bẹ lálàáfíà sọ ní àbùsọ̀bùrù wọ́n yọ sọ ni ẹja mọ̀jú yẹn mọ̀ ṣùgbọ́n nínú orúkọ alukọ̀rá ní gbé wá ọlọ́run ṣe rí tí a bá ní èèyàn bàlágọ àìṣódò ìtumọ̀ rẹ̀ ní pé ó ti dàgbà orí rẹ̀ ti pé ó ti dàgbà ó ti lọ́pọlọ èyí bá bàlágọ yàtọ̀ fáálò mẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ olúmọ̀ fàlẹ́yẹ sáàdì náà kà ń sàdánà lẹ́dí nà mẹ́kọ̀ọ́ tó ti bàlágà ní jẹ́mẹ̀ títí ń ṣe ìjẹ́ ní ẹ̀sìn mo àlàyé mi ti yé ibẹ̀ náà ni wọ́n ti mú gbólóhùn àlá nítorí pé ìlàmù ojú àlá ní ti ṣẹlẹ̀ ó níbi tí mò lọ níbi tí mò lọ ní ibi àlhílmù ó ní ìwà kọ́kọ́ dákọ̀ ètí sì ń sùúrù ni ṣùgbọ́n Ah. ìmọ̀ bóyá orí sọ sùúrù tó ṣe wípé ọba làákà ìmú sẹ́wọ̀n pé àwọn sùúrù kan bẹ sùúrù ọ̀gọ̀ ni sùúrù àìdá kan mà ní sùúrù wípé lápẹjúwe nìsí ẹni tó lẹ́nìí kù tẹ́wà fẹ́mi àjẹ́ àwọn kan wá ń sọ wọ́n ń kí ẹjẹ́ fílẹ̀ lọ́dí tí ń bọ́ lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ó ti wá jẹ́ kílò àtọ́lẹ́ni kó kù lẹ́ sọ̀rọ̀ mo láìkì èsì tẹ́ni tí mo tí mo ní mo ń wo ọ̀rọ̀ rẹ̀ nìkan ní sọ̀rọ̀ rẹ̀ mo láìkì èsì tó fọ̀ ẹ̀yìn à ọlọ́run fẹ́ jẹ́ ìyá náà lójú forí kọlu bá bu aya tó lọ torí bọ̀ nígbà tí bí ń bú ọlọ́run tẹ́ bá ló bú ọlọ́run fẹ́ ààrẹ ẹ̀sẹ̀ wọ́n bí wọ́n lè fẹ́ fámìlì mẹ́ba kí lọ wà tọ́nà àbúrò ojú àbẹ́gbẹ̀ ṣùgbọ́n ní tọ́rọ lù yìí nìsí ọlọ́run ṣe tọ́jú ọjẹ́ ń nígbà ọba kolokolo kọlọ kọlọ ti pàdé ń yóò jẹ́ kọ́kọ́ bá àwọn ọmọ tọ̀ ń pàdé táwọn ọkọ̀ lù dáadáa pa rẹ̀ lọ́wọ́ nígbà tí bá ń lọ ní ẹ̀wọ̀n yẹ forí jolú wọn forí jolú ẹlẹ́yìn ìwọ̀ téèyàn bá fi orí pípé ṣe kéèyàn kúrò èyí ó pé kọ́ mọ ibi tó yẹ kó ti sọ̀rọ̀ ibi tó yẹ kó ti sọ̀rọ̀ kọ́ mọ kí ló yẹ kó gbà mara kọ́ mọ ohun tí ò yẹ kó gbà kéèyàn kó ṣe wípé gbogbo nǹkan rẹ̀ tí ń bá ń ṣe kì í ṣe wàǹwàrà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú orí pípé ni níta ń pè ní ṣẹ́límọ̀ nìyẹn ẹni tí ọba sí ìwà yẹn lára rẹ̀ nǹkan nù ọ́ ẹ máa wo yorùbá o wọ́n á ní àgbàlagbà ìṣe láńgbàláńgbà àgbàlagbà tó yẹ yorùbá pé ní a máa ń sọ pé ń ṣe láńgbàláńgbà yóò lè mọ̀ sí bí ọmọ kékeré wọ́n yorùbá níbi tí yàrá bá dàgbàdé yẹn máa ń fi rí gùn ún ẹni tí ọba mọ bí ó ṣe fi kiri gún ibi tó dàgbàdé hélmù ni ò sí lára rẹ̀. tí ọmọ kí lọ tọ́ sóun kí ọmọ ibi ẹkọ òun rìn sí kí ọmọ bó ṣe ẹkọ òun sọ̀rọ̀ wọn á ní àti pé máa jáde tán kó tó ronú sí hélmù ni ah, ò ní. ń yé ara àwọn dọdọ nínú o wọ́n ya yára gbọ béèrè wá fèsì mọ̀ ń tọ́tọ́ àti kí ni wọ́n gbọ́dọ̀ sọ ń bí kí n bá wà kí náà gbọ́dọ̀ sọ bí mo ti gbọ́dọ̀ bóbi mi sọ̀rọ̀ bí olóbi mi tóbi mi bá ń sọ̀rọ̀ bí mo ti gbọ́dọ̀ ṣe. rọ́bù mi ọmọ mi ń bá sọ̀rọ̀ mọ rẹ̀ bí ẹni bá bàbá rẹ̀ lójú rù. tó bá ni fi nàkàn nàkàn báyìí ní gbígbà wọn fẹ́ forí a bùkátà sí.

kó mọ jòun kára hàn níbi oúnjẹ níbi tí ń wá láyé gbogbo déyàn lérí kó máa wá kéèyàn farabalẹ̀ pé ìtọ́ bá jẹ́ tèmi ó tẹ̀mí lọ ara àwọn àwà tó yẹ ká mójú lórun àwọn àwà ìsọ̀rùn ló bí àwọn ọmọ kéékèèké gbogbo ọwọ́ nìsín gbogbo bí ẹ̀jú kí ẹ dá kọ̀ sáwọn ọmọdé mọ́ rí nǹkan jẹ́ bá tó tẹ̀lé wọn lọ́bí iṣẹ́ wọ́n tó níbi 500 bí náà bí gàgà jẹ́ bá fún wọn ọ̀kọ́ mọ́ shortcut ní sábẹ̀ gbàtẹ̀ kó wọ́n sáàdìdé lójijì ẹ̀yìn òbí náà ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ tó bá lọ wọ́n fara balẹ̀ yọba kọ́ṣẹ́ tí ó lọ́wọ́ ṣe òjò tí ó tètè máa mú wá àwọn àníkọ̀ mọ́ tẹ́gbẹ̀rẹ́ ń ṣe ẹlẹ́ẹ̀dì tí mọ́ wọ́n wà wá lóòtì dọ́mọ aká ọmọ nílẹ̀ kí a gba fóònù lọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ já wá bá wa níbi wọn fẹ́ jọ́mọ̀ owó sórí rẹ̀ ìlà ìlà ìyá lọ wá gbà kí n máa à ó tẹ̀lé mọ́ ìyá lọ wọ́n lè yá dábì owó ìmọ̀bi tó yá dé báyìí lórí tó gbé ọ̀lẹ́ kí ó nù àrò balẹ̀ àrò balẹ̀ ẹ dákun ẹjọ́ ọ̀rọ̀ Yorùbá o wọ́n ní ara ọ̀ balẹ̀ olórí àrùn ọ̀gá gbogbo àrùn náà. obìnrin mi ti ṣe wọ́nàwọ́nà ó kò lé ọkọ̀ sákojú rí ó tó là ọkùnrin mi náà ti ṣe wọ́nàwọ́nà ó kò nù gbàgà tán kára ó tó balẹ̀ ìwà pàtàkì ìwà lẹ́wà ọ̀fáìn tó bá ti níwà tó bá jọra rẹ̀ yóò tó pọ̀ nígbà ọ̀pọ̀ bá ti sọ̀rọ̀ lẹ́nu àwọn yóò dé bá àti ìwà àrùnfẹ́ nítorí ẹ̀ pé ọlọ́run sàánù Alhamdulillah, wasalatu wasalamu ala rasulillah. Wa وصحبه ومن والاه هذا هو قوله ìkíyàtì ọlọ́run kọlọ́bà níbà Muhammad ẹni tó ṣe wípé òun làpẹjúwe níbi ìwà tó dáa nínú wà nẹ́bì táwọn èèyàn ní má tí ó dàbí ẹni ní kí ah, àbí ìsìláàmù mọ́rọ̀ wà wá ni ẹlòmíràn sọ pé àwọn òun lọ nígbà tó o lọ́pọ̀lọpọ̀ ọmọ fún àlejò máa ń ṣàwádà ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe àwádà dáadáa ànábì a máa lọ tó ṣe wípé ìkan wà náà wọn sàábé tó yẹ pé ma máa bá ṣàwádà dáadáa ànábì ó dọ̀ lójú látẹ̀yìn sáànù sáànù ànábì ó sọ fún ara ẹni ẹ bó bá oko ló wà ní wọn dáko tí bá ń bọ̀ látòkò yóò wá ara nǹkan wá fún ànábì yóò mú koko rẹ̀ wá ànábì ní jẹ́ àmọ́ ìgbà tó ń lọ bí bá tó ti ń lọ ànábì ló di ẹrù ìdí ọba máa ń sọ pé ara oko tó fẹ́ jẹ búrẹ́dì yóò fi iṣu ránṣẹ́ sílé ẹ̀kọ́ rẹ̀ ń bẹ lára ànábì wa Muhammad sọ̀rọ̀ ẹjẹ wa sọ̀rọ̀ kí n fẹ́ dákẹ́ ọ̀rọ̀ wa àti sọ́rí àfọmọ́sọ́jọ́ mi ànábì wa Muhammad sọ̀rọ̀ lọ́jọ́ kan ó jáde àtàwọn sábé bíi méjì wọ́n bá gbá ilé kan lọ nígbà káwọn lọ bá alálejò nígbà wọn débẹ̀ wọn bá ní wọ́n bá yàwó rẹ̀ ah, yẹn bá ní lámà ní kọ́ ìyàwó rẹ̀ ní ó jáde ó bá wa wá omi a lọ kẹ̀yìn ìyàwó ẹ̀ máa dé ìyàwó rẹ̀ àti fámìlì wá omi tó dùn kọ̀fẹ́ ká mu omi kó mi wọ́n wá omi tó dùn tí wọ́n mú lọ. sèyàn wá jẹ́ ká nẹ́bí nígbà tí nìkan òun wà mẹ́ àwọn méjì mi wà pẹ̀lú ẹ̀ kó má bàa jìnnà wọ́n jókòó. ìgbà tí wọ́n jókòó ẹni yìí padà dé sẹ́ni bẹ́ẹ̀ nìyẹn ṣe dé báyìí ìyàwó rẹ̀ kò ti gbà ẹ́ àlejò inú rẹ̀ dùn pápápá ó ti lọ ẹran bó ti lọ pẹ́ ẹran ìlú ọdún eléyìí tí wàrà bá wà nínú ọyàn o mọ́ eléyìí tó nídìí tí ó máa fi gun àwọn ẹran o kọ́mọ̀ ìpẹ́ ẹran tó dáa ó lọ fẹ́ gbàlejò àlọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ o so eléyìí tí wàrà bá pọ̀ nínú ọyàn náà ń fọmọ nù eléyìí tó bá pa fún wa anábì tó ń sọ bá ń tó ṣe ibi tí mò ń wà pa ẹran ìgbà tó ń pa ẹran tó tún ṣe ànẹ́bì láti ìjànẹ́bì jẹun àwọn sàbẹ́ jẹ́ wà pẹ̀lú rẹ̀ náà jẹun ó ní ìta ànẹ́bì sọ ń bẹ̀wò ibẹ̀ nǹkan mo fẹ́ lò ànẹ́bì wá ní pé ah, mo ṣàkíyèsí wípé láti ìgbà àti dọ́dọ̀ rẹ̀ bó ti ń sá sódò tó ń sá sókè tó ń dákẹ́ ọjọ́ bí ẹni pọ̀ lọ́mọ ọ̀dọ̀ ó ní bẹ́ẹ̀ ní lọ́mọ ọ̀dọ̀ tó ọba ti gbọ́ wípé akórí àwọn ẹrú wá sọ́dọ̀ nípa wa gbà ànábì jẹun lé e. ànábì mọ̀ orí yẹn ó yẹ kó ń san padà gbọ́mìyé ṣé ẹ rí nínú ibi táwọn mùsùlùmí ti ní pọ́blẹ́mù jù níbi ìwà ibẹ̀ mọ̀ ń lọ́wọ́ ní nǹkan tá kọ́dà àìmóore yẹn dí ọ̀dọ̀ àwọn ọmọ sóbì wọn ah, àwọn náà ti ń bímọ o ah wàhálà orí ọmọ tí tó ń jẹ la fẹ́ sọ tí tó ń jẹ nìkan lè fẹ́ sọ àbí ewé lè fẹ́ fẹ́ sọ tó yẹ orí sọ tọmọ tó wá jọmọ kò sí wàfáà

àwọn èèyàn ti sọ̀rọ̀ fún ọtọ́ pọ̀ láyé kí ló fi sán ẹlòmíín sáfó lórí rẹ̀ nígbà ọlọ́wọ́n bá ti kẹtàn ó rò pé òun ò ní ìdí yẹn mọ́ nẹ́tíwọ̀kì làwọn ẹlòmíín wá sí wákàtí nẹ́tíwọ̀kì báyìí wọn ò mẹ́rí mọ́ wọ́n ń sẹ́ǹdì mẹ́sẹ́jì sẹ́lòmíín láwọn tó ṣe ike bóyá fóònù tó kọ́ lò láyé ẹ̀ àlòkù fóònù wọn wọ́n bùn ọdún mẹ́sẹ̀jì wọn wọn ọ̀dá wọn lò ó ti dá fóònù wọn lọ. Ah, ẹja mórè àìmóore fún èèyàn nínú àwọn tẹ́ bá ṣe dáadáa sí ọ ara tí ní mẹ́ jarí sí dáì ní móore fọ́lọ̀ ẹ̀dàkù torí tọ́lọ̀ nínú ìwà tó sọnù lára wa ká níní anábà Muhammad sallallahu a bá ẹni tí mọ́ni rẹ̀ pé dáadáa nínú àwọn olùgbàgbọ́ òdodo ahsanuhum khuluqa ẹni tí wà rẹ̀ bá dáa jù tí ń pè ní ẹ̀sìn òun ni kí ìwà ẹ̀sìn ọ wà lára rẹ̀ ẹlẹ́sìn lẹni tí ò bá níwà ẹ̀dàpẹ̀já níwà níwà ẹjá túnra wa ṣe ká máa bẹ bá máa bẹ lórí wa mo dùn wò ó dá mi dáa fáṣítìl kólòkì tó bá ń tó wà níṣe sí ẹ dákun ẹja bẹ lọ́n lórí ìwà wa ìwà ẹlòmíì ọ̀dà ọ̀dà jùlẹ̀ lómi ìkàlẹ̀ kò sí bá kẹ́kọ̀ọ́ ó ń jàǹbá ni èèyàn kéèyàn ni yóò tún pera rẹ̀ mùsùlùmí ẹja tún wà wáṣẹ ọlọ́wọ́ tún wáṣẹ yóò fi wáṣẹ fún ọ̀gá dáadáa ẹ̀rọ tá a fẹ́ kílò ní ọlọ́wọ́ gbà lọ́wọ́ wa gbogbo àwọn tí wọ́n bá wa ṣe àtúnṣe mọ́ṣáláṣí ọlọ́run ṣàtúnṣe àlámọ̀rin àtàwọn ọmọ yín àtẹ̀yìn náà ọlọ́run bójú gbowó ọjọ́ sórí ire papọ̀ kò ní fi síbẹ̀ ọlọ́run bó mọ̀ ṣe dáadáa fún aláṣepẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ sólà wa owó yẹn ti ń súnmọ́ ibi tá à ń lọ díẹ̀ díẹ̀ mo jọ pé owó yẹn ti wọ bí one point one something bí ó sì àti ń lọ bí one point two àti ń lọ sí one point five so àtàwọn nǹkan míì tá a fi kún nínú tá a nílẹ̀ sólà yẹn náà lálọ́ afẹ́ upgrade ẹ̀ ní o kì í ṣe pa àjọṣẹ̀ fẹ́ ṣe ṣùgbọ́n afẹ́ upgrade ẹ̀ kó lè ṣe é lò dáadáa nínú Ramadan nítorí èrò tá a máa ń kí bá àjẹsẹ̀ pọ̀ mọ́ṣáláṣí ká mọ́ wá ká yọ̀dà pọ̀ láago mẹ́sàn-án làwọn ọmọ ti káàjọ kí bá lòrù ẹ̀kọ́ àgbàdùn rẹ̀ dáadáa á sì rí fáànù tẹ̀ sára àbẹ́ ẹ̀rí nǹkan mẹ́wọ̀n ọlọ́wọ́ ṣe rọrùn ọlọ́wọ́ gbàdúrà yóò gbà ṣe kọjá dáadáa hádà wà fẹ́ bọ́ bọ́ra Muhammad